ṣùgbọ́n tó bá pẹ́ kò sírú ẹ̀ ọlọ́run ò máa gbé mi kiri ti ṣẹ́nu sẹ́yìn. gbogbo ẹ̀yin tẹ́sán pé bàbá ní shrine tí wọ́n ti ń gbà lọ́wọ́ here we are at um, our daddy's church. bàbá sọ pé prophet adaba sioni. tí wọ́n ti tí wọ́n ti fọwọ́ náírà pé. a ti rìn káàkiri gbogbo pẹpẹ wọn lélẹ́yìn gbogbo ẹ̀ ló ti ṣí fún wa yìí. a ti dé gbogbo surroundings a ti wọ ẹ̀ǹkùlé wọn. so a tún ṣì ń lọ a gbé lọ. gbogbo ẹ̀ǹkùlé láti fi jẹ́ pé ẹ̀yẹ ìlú That's our daddy in the Lord. Ẹ jábọ̀ láti gba ènìyàn jẹ́. Tọ́. Ìwà tó jẹ́ wòlíì. Tó ń bá tọ́mọ làkejì ẹ jẹ́. Mo lè sọ pé ìwọ náà ò jẹ́ àṣejẹ́rí. Àbúrò mi rèé, flat àbúrò mi rèé tíyàwó àtàwọn ọmọ ẹ̀rí fara bí àbúrò e, tẹ́gbọ́n bá ṣoríire àbúrò náà ṣoríire àbúrò mi ló kọ́ ilé yìí. Hmm ilé adìyẹ adìyẹ. bóyá ilé adìyẹ ni sí àríwá. àbí. ilé adìyẹ bàbá mi. ilé adìyẹ tọ́lẹ́tì. ẹnkulére ilé rè. ilé bàbá mi rè. kò lè sí ẹnkulére bẹ́ẹ̀. is anything shrine. kò sí o àrí nǹkan kan bí o. this is àrí nǹkan kan. this is sí àtàwọn ìjókòó kó kí ìdọ̀tí má bàa òjò má bàa pa ni wọ́n jẹ fi gírígírí. ẹ má sọ pé wọ́n bò kankan mọ́lẹ̀ sí àrí bàbá <laughs> mọ́lẹ̀ wọ́n sì ti tú. <laughs> you see is there any any street sha this is another street. òun rèé o gbogbo compound wọn ni wọn ni wọn ni wọn bá jáde sí àgbègbè wọn ní àgbègbè náà. lọ sílẹ̀ kó ra ìgbà tó yà tẹ̀ ẹ́ nígbà tó tẹ̀ ẹ́ tó dára bàbá tó tẹ̀ bá dúpọ̀ tà lọ́hùn. gbogbo bẹ̀ láti dé. àwọn ará làbí rí bẹ̀rẹ̀ gómìnà òbí. Chọ́ọ̀chì Àdàbà Síónì ni a wà. So he came to make um, some investigations and according to what people are saying about him wọ́n ti ṣe investigation káàkiri a ti wo gbogbo compound yẹn yíká kò sí nǹkan kan bẹ̀ so ibi tó jáde sí second street wọn lélẹ̀ concerning what people are saying a ti check round kò sí anything wọ́n ní ológo ló bínú ológo má bínú ológo mọ́ o. so ọ̀dọ̀ bàbá làwọn báyìí. are you see àwọn ọmọ ológo rè ẹ darapọ̀ mọ́ ọmọ ológo kẹ́ ẹ máa lè lógo lù. ọmọ ológo kẹ́ ẹ máa lè débi ògo ó pọ̀ ó pọ̀ ògo táyé rí ògo la gbé wá sáyé ayé òní dẹrù òfo mọ́ ẹni títí ẹ ti jóná òní kó lọ́mọ ti wá o àwọn kan ò lẹ́rù ògo ṣùgbọ́n ó ṣetán láti dẹrù ògo nù mọ́yàn lọ́wọ́ ẹ wá kíyèsí o ẹni tí ò lẹ́rù ògo gbogbo bó ṣe máa da ẹrù ògo mẹ́ni tó lẹ́rù ògo nù lọ́wọ́ ló máa máa wá ìwọ tó wá lẹ́rù ògo wàá wá ṣe kí ni wàá wá ṣe sùúrù ò jẹ́ kí wọ́n ṣe kí ni ò ní jẹ́ kí ẹrù ògo yẹn ò jẹ́ kí ẹrù ògo yẹn kó ṣe kí ni kó dànù mọ́ ẹ lọ́wọ́. wọ́n sọ wípé kẹ́ wọ́n sẹ́yìn mọ́mí ẹ má gbèsè òkú ṣe ń gbọ́ mọ́mí àdàbà síọ́nì ló ń sọ̀rọ̀ yẹn o. mo ń sọ̀rọ̀ yìí ọmọ mi ò lẹ́rù kò lẹ́bọ̀ lẹ́rù. bẹ́ẹ̀ ni mọ́mí. ó dẹ̀ dúró lórí ìpìtàn ti ọlọ́run. mọ́mí wọ́n tún máa ń sọ wípé ọmọ yín máa ń nà yín ẹ gbọ́ bẹ́ẹ̀ ló ṣe rí. ìyá ọkọ ọmọ mi ò lè nà mí. mọ́mí àdàbà síọ́nì lẹ́ ń gbọ́ àbá gbé sójú mọ́mí bọ̀ wọn wọṣọ. ó ń ṣe nǹkan lọ́wọ́ ṣàlàwẹ̀ yìí dẹ́dẹ́ mà tó le díẹ̀ ni.